ẹ̀mí tó fún ọ. ẹ̀mí tó fún ọ. mo kí wa kú àbọ̀ sí orí ètò wa lónìí ètò yín tí a mọ̀ sí oore ọ̀fẹ́ fún ọjọ́ òní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún ní àti láti tún pàdé pọ̀ lónìí orúkọ mi náà ni àlùfáà Abíọ́dún Adékúnlé Adékòjọ ti ìjọ Divine Grace Baptist Church ní Bàkó nílùú Ìbàdàn àdúpẹ́ pé mi àti yín àtúnláǹfààní àti pàdépọ̀ lórí ìkànnì yìí Seed of Life Television tó wà ní odò ọ̀nà nìbàdàn lórúkọ Jésù yóò dára fún wa bí a ṣe ń tẹ̀síwájú nínú ìṣètò yìí ẹ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run wa gbé yín ga nítorí pé ẹ ti wà pẹ̀lú wa àdúpẹ́ nítorí pé ẹ tò sí ojú wa láti mọ tẹ́ ẹ fẹ́ ká mọ̀ lónìí bẹ́ẹ̀ lẹ́ fi oore ọ̀fẹ́ fún wa láti gbé ìgbé ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo a wípé ẹ ṣé lónìí lórúkọ jésù ẹ fọ ohun orí ọ̀fẹ́ sáyé wa ògo ni forúkọ yín jésù olúwa wa àmín àgẹ́gẹ́ bí mo ṣe ń sọ́bọ̀ pé ohun tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa lónìí òun náà ni àwọn ọ̀tá ìtẹ̀síwájú àwọn ọ̀tá ìtẹ̀síwájú a fún wa nínú bẹ́ẹ̀lì abala méjì ni nehemiah orí kejì ẹsẹ̀ ìkeje sí kẹwàá bẹ́ẹ̀ la sáré ka ẹsẹ̀ orí kẹrin ẹsẹ̀ ìkíní sí ìkẹta orí kejì ẹsẹ̀ ìkeje sí ìkẹwàá kà pé mo fún ọba lésì pé bí ó bá tẹ́ kábíyèsí lọ́rùn bẹ́ẹ̀ kí kábíyèsí kọ̀wé lé mi lọ́wọ́ kí n lọ fún àwọn gómìnà ìgbèríko òdì kejì odò kí wọ́n lè jẹ́ kí eré kọjá lọ sí Júdà kí ó kọ̀wé sí Ásáfù olùṣọ́ igbó ọba kí ó fún mi ní igi kí n fi ṣe odi ẹnu ọ̀nà tẹ́ḿpìlì àti ti odi ìlú àti èyí tí n ó fi kọ́ ilé tí n ó máa gbé ọba ṣe gbogbo ohun tí mo béèrè fún mi nítorí pé ọlọ́run lọ́wọ́ sí ọ̀rọ̀ mi mo bá tọ̀ àwọn gómìnà ìgbèríko òdìkejì odò lọ mo fún wọn ní lẹ́tà tí ọba kọ ọba rán àwọn olórí ogun àti àwọn ẹlẹ́sìn tẹ̀lé mi ṣùgbọ́n nígbà tí sambalati àti oroni àti ara oroni àti tobaya ìránṣẹ́ ọba ara amóni gbọ́ inú bí wọn pé ẹnìkan lè wá àlàáfíà lè máa wá àlàáfíà àwọn ọmọ Ísírẹ́lì jẹ́ ká wo ìkíní sí kẹta orí kẹrin náà nígbà tí sanbala ti gbọ́ pé a ti ń kọ́ odi náà inú bí gidigidi ó bá bẹ̀rẹ̀ sí í bu ẹnu àtẹ́ lu àwọn jù ó sọ lójú àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ogun samaria pé kí ni àwọn jù aláìlera wọ̀nyí ń ṣe ṣé wọn yóò tún ìlú wọn kọ́ ni ṣé wọn yóò tún máa rúbọ ni ṣé ọjọ́ kan ṣoṣo ni wọ́n fẹ́ parí rẹ̀ ni ṣé wọn yóò lè yọ àwọn òkúta kúrò nínú àlàpà tí wọ́n wà kí wọ́n sì fi òkúta tí ó jóná gbẹ́ òkúta ìkọ́lé tó bá yá ara mọ́nì náà sì fara mọ́ ọ̀rọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá gun orí ohun tí wọ́n mọ tí wọ́n ń pè ní odi olókùúta ìwo ni yóò folúlẹ̀. mo sọ pé àwọn ọ̀tá ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí èdè tí mo pè kẹ́yìn yẹn ọ̀rọ̀ ọlọ́run nìyí lẹ́nu mi ní àkókò yìí wípé gbogbo ọ̀tá tó ní òní ṣàṣeyọrí láyé lórúkọ jésù olúwa lù wọ́n bolẹ̀ àṣẹ ọlọ́run ó borí wọn fún ọ lórúkọ Jésù ó sì borí ogun. gẹ́gẹ́ bí ohun tí mo sọ pé àwọn ọ̀tá ìtẹ̀síwájú ohun tó dájú tí mo sì fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa mọ̀ gbogbo àwa tí à ń wò mí lónìí òun náà ni wípé gbogbo ìgbésẹ̀ tí èèyàn bá gbé láyé tó bá ti ní ọwọ́ Ọlọ́run nú òun ló máa ń ní àṣeyọrí òun ló máa ń ní ìtẹ̀síwájú bí ìgbésẹ̀ ìbáṣe ńlá ṣe yọrí sí bẹ́ẹ̀ ni àwọn alátakò tàbí ọ̀tá wọn ni wọ́n máa ń wá nítorí wípé àwọn ẹ̀yà kan wà àwọn ìsọ̀rí èèyàn kan wà tó jẹ́ wípé àwọn ò ní nǹkan méjì ju kí wọ́n máa tako àwọn tó ń ṣe rere láyé lọ kí wọ́n máa tako àwọn tó ń tẹ̀síwájú lọ mo ti sọ nínú ìwàásù mi kan nígbà tí mò ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀tá ìpín tó lógo mo ṣàlàyé wípé àwọn wọ̀nyí ohun tí wọ́n máa ń wá kiri òun náà ni kí wọ́n máa wá àwọn tó lógo tàbí tó ní àyànmọ́ gidi láti ba tiwọn jẹ́ tàbí láti rí wípé àwọn dí wọn lọ́wọ́ ìtẹ̀síwájú ohun tí àwọn tí à ń pè ní sámbálátì àti tòbáyà nínú bíbélì tí a kà fún wa yìí ohun tí wọ́n ń ṣe nìyí ní kété tí nehemiah gbé ìgbésẹ̀ láti tún odi àti tẹ́ḿpìlì jerusalem mọ́ ó sì ti gba ìwé ọba ìlú òdì tá a lè pè ní ìlú àjèjì òun ni ó fún ní àṣẹ láti tẹ̀síwájú nínú ìgbésẹ̀ yìí kàkà tí àwọn tí wọ́n wà níbẹ̀ náà Tòbáyà àti Sáńbálà ti yinú wọn bá fi dùn sí àṣeyọrí yìí ohun tí wọ́n ṣe ni pé wọ́n bẹ̀rẹ̀ sí bínú ẹnìkan ń wò mí lónìí gbọ́ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi lónìí gbogbo àwọn tí wọ́n ń bínú nítorí ìtẹ̀síwájú àti ògo rẹ lórúkọ Jésù wọn ò bínú para wọn mo máa ń kọrin kan fúnra mi pé yóò fọwọ́ ara rẹ̀ séra rẹ o yóò fọwọ́ ara rẹ̀ séra rẹ o ẹni bá gbóògùn tì mí o jẹ́ ó fọwọ́ ara rẹ̀ sí rárá bí ó ṣe rí fún wọn náà nù lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó gbógun tì ọ́ nítorí pé òun gbégbèsè ìtẹ̀síwájú tàbí àṣeyọrí ní gbogbo ọ̀nà láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù yóò para rẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí bínú nítorí pé Ọlọ́run lọ́wọ́ sí ọ̀rọ̀ Nehemaya wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀tẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kàn wọ́n lábùkù tí wọ́n ti ń kọ́ ọ̀hún tó wá wúwo tó wá lágbára ni ohun tí kọ̀lọ̀kọ̀lọ̀ lè gùn tí ó sì wó dànù wọ́n bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́lù wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan tí wọ́n lè fi dí ohun kan wọ̀nyí lọ́wọ́ ṣùgbọ́n tó dájú náà ni wípé wọn ò ṣàṣeyọrí wọn ò ṣàṣeyọrí mo fẹ́ ká mọ̀ wípé èmi àti a lè fẹ́ àwọn ọ̀tá tàbí alátakò kù tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ ṣeré láyé ẹnìkan tí ò ní lọ́tà láyé òun náà lẹni tó ti gba kádàrá láti wà lójú kan ẹni tó ti gbà wípé òun ti wà nínú àgọ́ wọn òun ò sì lè lọ́ọ̀bì kankan mọ́ ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ọba ti ń jàjà gùdù láti bọ́ lọ́wọ́ wọn dandan ni wọ́n fi wọ́n mọ wá ọ̀nà láti takò ọ́ tàbí láti sọ̀tá rẹ̀ gbọ́ mi lónìí ayé ti dì ọ́ mọ́lẹ̀ ó sì ń gbìyànjú láti bọ́ lórúkọ Jésù lónìí Olúwa já ọgbà kódà ìwọ tó tiẹ̀ mọ̀ kó wà nínú ìdí ayé gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi mo sọ wípé àṣírí ọ̀tá kó tú lórí ayé rẹ kó o sì bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú náà a gbọ́dọ̀ mọ̀ yẹn wípé à lè ṣe ọmọ nìyí ọ̀tá láyé so bí Sanbalati àti Tòbáyà bí wọ́n ṣe ṣe náà nìyẹn mo fẹ́ kélé yìí sì yé wa pé ẹnikẹ́ni tó bá ń tó bá ń fẹ́ ìṣeré tàbí tó ń ṣe ìfẹ́ ọlọ́run láyé dandan ni yóò láwọn kan tí wọ́n mọ̀ tako tí a bá wo eh, eh, orí kejì ẹsẹ̀ ìkẹjọ yẹn nítorí pé Nehemiah ó béèrè ìwé ó béèrè gbogbo ohun tó fẹ́ ó sì rojú re lọ́dọ̀ ọba yẹn wọ́n sì fún ní gbogbo ohun tó fún ìdí nìyẹn tínú fi ń bí àwọn yìí dáa ah, kó lẹ́nìkan ṣe lè wà tí ó fẹ́ mọ̀ sí báyìí tí ó mọ̀ sí báyìí tá a bá ti ń ṣèfẹ́ ọlọ́run dandan ni a ó látakò. Ah, ah. irú ayé wo wá lè ní wáì. àdìsá àdìsá àdìsá àdìsá. lu lára ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ òyìnbó òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. àdìsá àdìsá gbogbo àrùn yìí ò ní gbogbo àrùn yìí ò ní ètò ọmọ ètò òun ní ọmọ fọfún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní nígbà wo ni ètò náà. ní aago mẹ́fà kò tẹ̀lé mẹ́jọ. sígbà wo. sí aago mẹ́fà àbọ̀ àràárọ̀ bí ilé iṣẹ́ ìmáwó ò bá wọn rọrùn. ohun kan kejì tá a gbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀kọ́ yìí lónìí nínú orí ọ̀fẹ́ yìí lónìí náà ni pé ẹnikẹ́ni tó bá ti ń fẹ́ ire tàbí ìlọsíwájú ẹlòmíì tó o ti mọ̀ wá tara rẹ̀ tó o jẹ́ ẹni tó mọ̀ tara rẹ̀ ó jẹ́ pé tó ń ṣàǹwá náà ni pé báwọn míì ní o ṣe dìde látara rẹ tàbí látara ẹlòmíì tó ṣà ń sáré bí yóò ṣe dáa fẹ́ lòmíì rántí o mọ́ gbàgbé pé àwọn kan ń bẹ ní kọ̀rọ̀ tí wọ́n ń wọ̀ wọ́n ó dẹ̀ fẹ́ takò ọ́ nítorí pé wọn ò fẹ́ káwọn èèyàn gbọ́ bí ìgbà tí wọ́n wà bí ìgbà táwọn kan wà nú ìdè tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ tí wọ́n fẹ́ tú wọn òun ló jẹ́ ṣùgbọ́n dájú wípé ọlọ́run èé fi àwọn tiẹ̀ lẹ̀ bí wọ́n gangan láti ṣe ìdènà nìkan kan. ohun kan míì tí mo fẹ́ ká kíyèsí ni pé ẹnikẹ́ni tó bá ń lé ìtẹ̀síwájú lọ́rẹ̀ takò lọ́ra kà kò ṣùgbọ́n ìwé tá a kà yìí orí kejì ẹsẹ̀ ogún ó jẹ́ oyé wa wípé wọn ò lè borí mo fẹ́ kí wọn náà sọ pé wọn ò ní borí mi lórúkọ Jésù ọ̀tá ò ní borí rẹ ẹsẹ̀ ogún yẹn ó ní mo sọ mo ó ní mo wí fún wọn mo fún wọn lésì pé Ọlọ́run ọ̀run yóò mú wa sí àṣeyọrí àwa ìránṣẹ́ rẹ̀ yóò múra a ó sì mọ òbí náà pé gbogbo ń tẹ́ ẹ rí ẹ ṣe láyé kò sí ní tí ó ṣẹlẹ̀ jù wípé àṣeyọrí yóò jẹ́ tiwa gbọ́ àwọn ọ̀tá tí ń gbìyànjú lórí rẹ̀ wọ́n ti ń sa ipá wọ́n ti ń dààmú wọ́n ń wá ọ̀nà láti gé ọ kúrú tàbí láti fi akùdé sí ọ̀nà rẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí lórúkọ jésù ọ̀ ṣàṣeyọrí lórúkọ jésù ò ní rákùdé láyé agbára tó lòun ó di ọ lọ́wọ́ olúwa yà wọ́n dànù bí ẹnìkan bá di odò lọ́wọ́ odò máa ń gbèrú wọn lọ ni lórúkọ jésù lónìí omi ayé yóò gbèrú àwọn bẹ́ẹ̀ lọ ọ̀nà yóò sì là fún ọ yóò sì là fún ọ mo wá fẹ́ kó o kíyèsí àwọn ìgbésẹ̀ wọ̀nyí tí ó dàbí ohun tó múlò bí o ṣe ń rìnrìn àjò ìṣerere ìtẹ̀síwájú rẹ mọ́ táwọn ọ̀tá yìí ń bẹ ṣùgbọ́n tí ó ràn ọ́ lọ́wọ́ láti ṣàṣeyọrí òun mo fẹ́ sọ ohun àkọ́kọ́ tí Nehemiah ṣe tí ìwọ náà nílò kó o sọ ni pé fi gbogbo ìgbésẹ̀ rẹ lé Olúwa lọ́wọ́ tó bá wo ẹsẹ̀ ìkẹrin nínú ìwé tí a kà orí kejì yẹn ó ní ọba béèrè lọ́wọ́ mi pé kí ni ohun tí o fẹ́ nítorí náà mo gbàdúrà sí Ọlọ́run ọba béèrè kí lo fẹ́ ọ̀sáré béèrè fún mi lójú rere gbogbo tí mo bá béèrè òun ni kí n rí o so ọlọ́run retí wípé gbogbo ìgbésẹ̀ tí wọn náà bá gbé láyé rí wípé o fi sọ́wọ́ ọlọ́run kó tó gbé. ohun kan kejì ni pé pinnu láti tẹ̀síwájú gbogbo nítorí ó dé tó bá wo ẹsẹ̀ ìkọkànlá yẹn ó ní mo bá wá sí Jerúsálẹ́mù mo sì wà níbẹ̀ fún ọjọ́ mẹ́ta àwọn tòbáyà àti sábàlátì wọ́n ti takò wọ́n ti sọ̀rọ̀ oríṣiríṣi síbẹ̀ ọgbà ìdíwọ́ yẹn láàyè ó pinnu pé dandan n ó ṣàṣeyọrí ìwọ náà ṣàṣeyọrí lórúkọ jésù ó nǹkan kẹta ni pé mọ̀ pé alátẹ̀kọ́ wà má jẹ́ kí ẹ̀wẹ̀sì dé bá o oríṣiríṣi ọ̀rọ̀ ló gbọ́ ọgbọ́n tí wọ́n sọ ẹ̀ ohun tí wọ́n mọ ọ̀hún tí wọ́n pè lókúta bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá gùn yóò wò dànù gbọ́ ọ̀tá ò ní lẹ̀kùn ẹnu lásán nílẹ̀kùn wọn ọ̀tá díbàjẹ́ òsì lódó ẹnu lásán lodó wọn gbogbo ohun tí wọ́n rí wọn ó wí gbogbo ohun tí wọ́n rí wọn ó ṣe kò sí nǹkan kan ilẹ̀kùn òjòwú lásán ni ìgìgísẹ̀ ní ti gbó so má jẹ́ má jẹ́ kí nǹkan kan tí wọ́n bá sọ ó di ọ lọ́wọ́ má jẹ́ rẹ̀wẹ̀sì ọba o múra láti tẹ̀síwájú mọ̀ pé ó ṣàṣeyọrí wàá sì ṣe àṣeyọrí láyé ó nǹkan kẹrin tí wọ́n fi parí ẹ̀ òun náà ni wípé o gbọ́dọ̀ fẹjọ́ wọn sùn ọlọ́run o hallelujah mọ̀ wípé ẹnìkan ń bẹ tó lè bọ́ borí àwọn ọ̀tá yìí mọ̀kàn sọ wípé ẹ̀ nítorí ẹ ṣe kò sí tẹ́sí wọ́n lè ṣe mẹ́wàá lórúkọ Jésù ogun òní borí rẹ mọ́ káwọ́ gbéra mọ́ wòran ohun tó nílò náà ni pé fẹjọ́ wọn sun Ọlọ́run ohun tí Nehemiah ṣe nìyẹn tẹ́ bá wo orí kẹrin ẹsẹ̀ ìkẹrin sí kàánú yẹn ó ní mo gbàdúrà ó ní mo bá gbàdúrà pé gbọ́ ọlọ́run wa ọ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn fọlọ́run olúwa ní tó gbọ́n tí wọ́n sọ orí tí wọ́n ṣe mọ́ gbà wọ́n láàyè mọ́ sí báyìí mọ́ sí báyìí ìwọ náà jẹ́ nìkan tí fàdúrà jagun ó ní túmọ̀ rẹ̀ máa fẹjọ́ àwọn ọ̀tá rẹ sun ọlọ́run ọlọ́run gbọ́ yóò sì dá ọ nígbà tí ọba ti ń képe máa fẹjọ́ sùn ọlọ́run ó sì máa gbìyànjú níjà e lórúkọ jésù ojú òní tí ọ má gbé gbèsè fúnra rẹ o mú ọ̀rọ̀ wọn tọ̀ ọlọ́run lórúkọ jésù àṣìṣe àṣeyọrí ẹ jẹ́ orúkọ jésù ọlọ́run mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi tó sì ń wò mí yìí wípé wọ́n ti gbé gbèsè àṣeyọrí kan àbó mi àwọn ọ̀tá ti dí wọn lọ́wọ́ rí tàbí wọ́n tún gbìyànjú àti dí wọn lọ́wọ́ ohun tí mo béèrè ní fún àṣẹ látòkè wá wípé àwọn ọ̀tá bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa lù wọ́n bọ̀lẹ̀ gbogbo ọkàn tó ń wò mí lónìí mo sọ wípé gbogbo ìgbésẹ̀ láyé lórúkọ Jésù kò yọrí sí rere wá ṣe rere ọ̀nà rẹ̀ ọ̀là ogun rẹ̀ sẹ́ bẹ́ẹ̀ ni kórí àwọn alátakò ògo àti ìtẹ̀síwájú rẹ̀ lórúkọ Jésù kò dúró tì wọ́n bẹ́ẹ̀ lórí o kò yí padà àti ọ̀run kan Jésù Olúwa àbí ẹ ṣe bí ẹ ṣe ń wò wá lójoojúmọ́ lórí ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa àwa tá a bá ti tẹ̀tẹ́lẹ̀ mọ́jà wo lẹ̀ tẹ́ mọ́ àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká tẹ bọ́tìnì pupa àti àmì ago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí a lè máa rí wa wò lójoojúmọ́ lórúkọ Jésù yóò dàbí fún wa a ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé